èyí lohun tí gómìnà adeleke sọ nípa bí mákindé ṣe jáwé olúborí lọ́yọ̀ọ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọ́lá adeleke ti kí ojúgbà rẹ̀ láti ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé kú oríire wíwọlé rẹ̀ lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà nínú ìwé ìkíni kú oríire tó buwọ́lù fúnra ẹ̀ tó fi ránṣẹ́ sí mákindé tí wọ́n jọ jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà people's democratic party pdp ló ti sọ pé bí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe dìbò fún mákindé tó fi wọlé lẹ́ẹ̀kejì yìí fi ìgbàgbọ́ tí wọ́n ní nínú ìṣèjọba rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí èyí tó ń ṣiṣẹ́ takuntakun adeleke ni mo kí arákùnrin mi ṣèyí mákindé fún bí wọ́n ṣe tún yàn án lẹ́ẹ̀kejì àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ ti fi ìgbàgbọ́ àti ìgboyà tí wọ́n ní nínú ìṣèjọba dáadáa tó ń ṣe múlẹ̀ wọ́n ti fìdí àwọn iṣẹ́ ìdàgbàsókè dáadáa tí arákùnrin mi ṣèyí mákindé ń ṣe nípìnlẹ̀ ọ̀yọ́ múlẹ̀ ní orúkọ àwọn èèyàn àti ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ni a kí gómìnà kú oríire bẹ́ẹ̀ la sì ń fojú sọ́nà fún àjọṣepọ̀ tí yóò mú ìdàgbàsókè nípa ohun amáyédẹrùn wá fún ìpínlẹ̀ méjèèjì lọ́jọ́ iwájú ó fi kún un pé bí ìbejì tó lẹ̀ papọ̀ ni ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ ọ̀yọ́ rí nípa báyìí kì í ṣe ohun tó pọ̀ ju bí àjọṣe nípa ètò ọrọ̀ ajé àwọn ohun amáyédẹrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bá pa ìpínlẹ̀ náà pọ̀ tẹ́ ò bá gbàgbé ọjọ́ àìkú Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kẹta yìí ni àjọ elétò ìdìbò nípínlẹ̀ Ọ̀yọ́ kéde gómìnà Mákindé gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí níbi ètò ìdìbò tó wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kejìdínlógún oṣù kẹta ìjọba ìbílẹ̀ mọ́kànlélọ́gbọ̀n ló ti rọ́wọ́ mú nínú ìjọba ìbílẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ nígbàtí alátakò rẹ̀ látinú ẹgbẹ́ APC teslim fọlárìn mú ìjọba ìbílẹ̀ méjì péré tí olùdíje ẹgbẹ́ accord adébáyọ̀ adélábù kò sì wọlé níjọba ìbílẹ̀ kankan mákindé àti gómìnà adélékè ni gómìnà méjì tó wá látinú ẹgbẹ́ òṣèlú pdp nílẹ̀ yorùbá florence babasola ló ṣàkójọ ọ̀rọ̀ yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí ìgbọ́yìn.